Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà, ìfẹ́nurere sí ènìyàn. Orúkọ mi ni Olùṣọ́ àgùntàn Adéwọlé ẹ̀rí Olúwa Joseph ẹni ọ̀wọ̀ láti ilé iṣẹ́ ìránṣẹ́ ti ọ̀rọ̀ ẹ̀yìn. Èyí tí ó wáyé láti ilé ẹ̀ka ti BMA Missions tí ó jẹ́ káàkiri gbogbo àgbáyé èyí tí ó ní ẹ̀ka sí ìlú Ìbàdàn ní Nàìjíríà nípa oore ọ̀fẹ́ Ọlọ́run. Ní òní yìí, a máa bára wa sọ̀rọ̀ Ọlọ́run ní agbára Ọlọ́run ní nǹkan bí ìṣẹ́jú mélòó kan. Mo gbàgbọ́ wípé Ọlọ́run yóò bùkún fún wa níbikíbi tí a wà nípasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí. Kí a tó máa tẹ̀síwájú, ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká tẹríba fún àdúrà. Baba wa àti Ọlọ́run wa gbé yín ga torí wípé ẹ̀yin Ọlọ́run. A lọ́ba àjíǹde àti ìyè wa. Baba, a fẹ́ dúpẹ́ fún àánú ìtẹ́fikà wáyé àti àkókò tẹ́ yọ̀ǹda fún wa láti lè gbọ́ ọ̀rọ̀ yín. Mo fi èmi tó máa sọ ọ̀rọ̀ yín àti gbogbo olùgbọ́ tí máa gbọ́ mi sí ìkáwọ́ yín wípé ẹ jẹ́ kí ọ̀rọ̀ yín kó jásí ìbùkún fún ayé wa, kí orúkọ yín kó sì di àyìnlógo ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ní òní yìí nípa oore-ọ̀fẹ́ Ọlọ́run, a máa bá ara wa sọ̀rọ̀ lórí àkòrí èyí tí mo pè ní Ọlọ́run yàn wá nínú Kristi ṣáájú ìpilẹ̀ṣẹ̀ ayé. Ọlọ́run yàn wá nínú Kristi ṣáájú ìpilẹ̀ṣẹ̀ ayé. Eléyìí ni a lè rí ní ẹsẹ̀ orí kìíní ìwé Éfésù ní ẹsẹ̀ ìkẹrin. Ó ní àní gẹ́gẹ́ bí a ti yàn wá nínú nínú rẹ̀ ṣáájú ìpilẹ̀ṣẹ̀ ayé kí àwa kí ó lè jẹ́ mímọ́ àti aláìlábùkù nínú rẹ̀ nípa ìfẹ́ nínú nípa rẹ̀ nínú ìfẹ́ ẹ ké hallelujah. Ẹ rí i tí a bá gbaṣẹ́ bóyá a gbà wá sí iṣẹ́ ìjọba àbí a gbà wá sí iṣẹ́ àdáni ohun kankan tí ó máa ń ṣẹlẹ̀ ni wípé olùgbanisíṣẹ́ wa ẹni tó ń gbà wá síṣẹ́ ó máa sọ fún wa àwọn àwọn àjẹmọ́nú àwọn ìbùkún àwọn àjẹmọ́nú gbogbo tí a nílò tí a tí ilé iṣẹ́ yẹn tí ó máa pèsè fún wa nígbà tí a bá jẹ́ òṣìṣẹ́ níbẹ̀ ara àwọn nǹkan tó jẹ́ àjẹmọ́nú àbí àwọn ohun tó máa já sí ìbùkún fún wa ó lè ó máa dó lórí àkókò tí a máa gba ìsinmi níbi iṣẹ́ àti àwọn ohun tó jẹ́ ẹ̀tọ́ wa nípa ti ìtọ́jú ti ilé ìwòsàn àti àwọn ìfowópamọ́ fún wa fún ìfẹ̀yìntì láwọn ètò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni a máa rí tí wọ́n á sọ fún wa àti wípé bí irú èèyàn bẹ́ẹ̀ pàápàá bí irú èmi yìí bí mo ti ṣe ń dàgbà nínú iṣẹ́ tí a fún mi ṣe tí mo sì mọ àwọn ẹ̀tọ́ gbogbo wọ̀nyí bẹ́ẹ̀ ni mò ń ṣiṣẹ́ àṣekára sí lójoojúmọ́. Bí mo ti ṣe ń rí àwọn ìbùkún wọ̀nyí, bí wọ́n ti ṣe ń ṣiṣẹ́ fún mi tó sì ṣe pàtàkì bí owó oṣù mi bí ó ṣe ṣe pàtàkì sí mi. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni Paul Apostle nínú ìwé rẹ̀ tó kọ sí inú epistulu tó kọ sí àwọn ará Efesu ẹ̀rí pé Paul apostoli ló gbìyànjú láti lè ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ fún ìjọ wọ̀nyí fún ìjọ yìí àwọn ìbùkún tàbí àwọn àjẹmọ́nú èyí tó jẹ́ pé wọ́n ti rí gbà nípasẹ̀ yíyàn tí olúwa tí ọlọ́run ti yàn wọ́n nípasẹ̀ Jésù Kristi tí a bá wo ìwé Éfésù orí kìíní láti ẹsẹ̀ kẹta sí ẹsẹ̀ ìkẹrìnlá ó jẹ́ ìwé tó jẹ́ pé ẹ ó jẹ́ ẹsẹ̀ tó jẹ́ pé ó jẹ́ ọ̀rọ̀ kan náà èyí tó jẹ́ pé ó gùn gbọ̀nràn gbọ̀nràn èyí tí Paul tó fi ṣe àwọn àlàyé ohun tí ó túmọ̀ sí fún ènìyàn kan láti wà nínú Kristi ẹ rí pé ẹ rí nínú Kristi àti nínú rẹ̀ ni a sọ̀rọ̀ nípa rẹ̀ bí la dárúkọ bí ọ̀nà mẹ́wàá ní ẹsẹ̀ méjìlá ẹ rí a sì rí ọ̀pọ̀lọpọ̀ nínú Kristi àti nínú rẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run yìí káàkiri. Ohun tí Paul ń gbìyànjú àti sọ ni wípé Jésù Kristi òun ni orísun ẹni tí a jẹ́ òun ni orísun wa ohun tí a ní gẹ́gẹ́ bí onígbàgbọ́ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run gẹ́gẹ́ bí ẹni tó ti gba Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ̀ ohun tí ó ń gbìyànjú àti sọ ni wípé Olúwa ti yàn wá nínú rẹ̀ àti àbáyọrí eléyìí òun ni àwọn ìbùkún ọ̀run èyí tó jẹ́ pé ó jẹ́ àwọn ìbùkún ti ẹ̀mí èyí tí ó farahàn ní ẹsẹ̀ kẹta ẹ kíyèsí ó ní olùbùkún ni ọlọ́run ọlọ́run àti bàbá jésù kristi olúwa wa ẹni tí ó fi gbogbo ìbùkún ẹ̀mí nínú àwọn ọ̀run bùkún wa nínú kristi ìbùkún àkọ́kọ́ ni wípé a ní àwọn ìbùkún ẹ̀mí gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run a ní àwọn ìbùkún ti ẹ̀mí tàbá dẹ̀ ń sọ nípa ìbùkún ti ẹ̀mí Ọlọ́run nìkan ló lè sọ ní ẹ̀kúnrẹ́rẹ́ ohun tí àwọn ìbùkún ẹ̀mí yìí tí ó túmọ̀ sí àbí tí iye wọn níye Ọlọ́run nìkan ló lè sọ bí ó ṣe pọ̀ tó nípa ti ìbùkún ẹ̀mí tí a fi bùkún fún wa ṣùgbọ́n mọ̀ ẹ́ pé ara ẹ̀ ni wípé a ní Ọlọ́run a ní ẹ̀mí mọ́ ìkejì tí a lè rí gẹ́gẹ́ bí ìbùkún òun ló wà ní ẹsẹ̀ ìkẹrin yẹn ó ní àní gẹ́gẹ́ bí ó ti yàn wá nínú rẹ̀ ṣáájú ìpilẹ̀ṣẹ̀ ayé kí àwa kí ó lè jẹ́ mímọ́ àti aláìlábùkù nínú rẹ̀ ó túmọ̀ sí pé a jẹ́ mímọ́ àti aláìlábàwọ́n aláìlábùkù níwájú ọlọ́run ọmọ ọlọ́run tòótọ́ jẹ́ aláìlábùkù ó jẹ́ mímọ́ ẹni tí a ti yà sọ́tọ̀ fún ìlò ọlọ́run fún ìlò jésù kristi fún ìlò ẹ̀mímọ́ fún ìlò ògo wọn nínú ayé yìí ìkẹta tí a lè rí ni wípé a ti yàn wá a ti sọ wá dọmọ ẹ wo ẹsẹ̀ ìkarùn ó ní ẹni tí ó ti yàn wá tí ó ti yàn wá tẹ́lẹ̀ sí ìsọdọmọ pẹ̀lú Jésù Kristi fún ara rẹ̀ gẹ́gẹ́ bí ìdùnnú ìfẹ́ rẹ̀ ẹ rí ọmọ Ọlọ́run tòótọ́ torí pa ti yàn wá a ti yàn wá Ọlọ́run ti yàn wá ṣáájú ìpilẹ̀ṣẹ̀ ayé nípa Kristi Jésù a ti sọ wá dọmọ a ti wà nú ẹbí Ọlọ́run ìyẹn nìkan kọ́ ó tẹ̀síwájú ní ẹsẹ̀ ìkeje ó ní nínú ẹni tí àwa ní ìrà táwa ní ìràpadà wa nípa ẹ̀jẹ̀ rẹ̀ ohun tó túmọ̀ sí ni wípé a ní ìràpadà a dẹ̀ tún ní kíni o a ní ìdáríjì ẹ̀ṣẹ̀ ọmọ ọlọ́run tòótọ́ a ti rà padà a ti sanwó ìdíyelé ẹ̀jẹ̀ jésù kristi ti ra ọmọ ọlọ́run padà ó sì ti ní ìrà ó sì ti ní ìdáríjì ẹ̀ṣẹ̀ a ti ní ìdáríjì ẹ̀ṣẹ̀ a ti dárí ẹ̀ṣẹ̀ wa jì ti àtẹ̀yìnwá èyí tá a ti ṣẹ̀ nínú ádámù èyí tá a fúnra pàápàá tí à ń dá lọ́wọ́lọ́wọ́ a lè ní a ní ìdáríjì ẹ̀ṣẹ̀ yìí a lè tọ̀ bàbá lọ nípasẹ̀ jésù kristi kí a sì dáríjì wá èyí tó tẹ̀lé òun ni wípé òun ló wà ní ẹsẹ̀ kẹtàlá yẹn ó ní nínú ẹni tí ẹ̀yin pẹ̀lú nípa nígbà tí ẹ̀yin ti gba ọ̀rọ̀ òtítọ́ ọ̀rọ̀ òtítọ́ nì ìyìnrere ìgbàlá yín nínú ẹni tí nígbà tí ẹ̀yin ti gbàgbọ́ pẹ̀lú a fi ẹ̀mí mímọ́ ìlérí nì ṣe èdìdì yín ẹ̀kẹ́ hallelujah. Ó túmọ̀ sí wípé a ti ní a ti fi èdìdì fi dì wá èdìdì ẹ̀mí mímọ́ a ti fi dì wá eléyìí sì fún wa ní àjẹmọ́nú àjẹmọ́nú ayérayé. a ní ogún ayérayé a sì ti fi èdìdí fi dì wá kí ni ìtumọ̀ èdìdí ó ní wípé ọlọ́run ti fi àmì sí wa lára wípé tiẹ̀ la jẹ́ torí pé ó ti rà wá padà ó sì ti sọ wá dọmọ ó ti dáríjì wá gbogbo eléyìí ni ọlọ́run ṣe fún ògo wọn èké hallelujah ṣùgbọ́n ó jẹ́ ohun tó yanilẹ́nu tó sì bani nínú jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ lónìí ni wọ́n ń gbé ìgbé ayé wọn láì ní òye ìbùkún yìí àwọn ìbùkún wọ̀nyí ní ẹ̀kúnrẹ́rẹ́ nínú Kristi ọlọ́run alààyè ọlọ́run bàbá ó ti mú ohun tí à ń pè ní ní èdìdí gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí ìfẹ́ wọn ó ti mú ohun tá à ń pè ní èdìdí nínú Kristi Jésù yẹn ó ti sọ di òun la kà ní ẹsẹ̀ kẹsàn-án ẹ wò ní ẹsẹ̀ kẹsàn-án Ó ní ẹni tí ó ti sọ ohun ìjìnlẹ̀, ohun ìjìnlẹ̀ ìfẹ́ rẹ̀ di mímọ̀ fún wa gẹ́gẹ́ bí ìdùnnú rẹ̀. Ẹni tí ó ti pinnu rẹ̀, tó ti pinnu nínú rẹ̀, ẹ̀rí. Ó túmọ̀ sí pé àkókò kan wà tó jẹ́ pé èdìdí ni wípé ẹni tí àwọn tí ò ń ṣọmọ, tí ò ṣe ìran àti àwọn, àwọn ẹ̀yà tí ò ní Ọlọ́run wípé a ó ní àǹfààní sí gbogbo àwọn ìbùkún wọ̀nyí èyí tó jẹ́ pé jésù kristi dídi ọmọ ọlọ́run dídi ọmọ ọlọ́run nípasẹ̀ jésù kristi dídi ẹni ìgbàlà nípasẹ̀ jésù kristi ó jẹ́ èdìdí tí àwọn èèyàn ò mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ṣùgbọ́n nísinsìnyí ó ti di mímọ̀ fún gbogbo ìran ènìyàn eléyìí ni paul àpòsílẹ̀ ló ń kọ nínú ìwé rẹ̀ sí àwọn ìjọ ní éfésù àti ní kólósè a máa kọ́ nípa àwọn nǹkan tí ó túmọ̀ sí nínú kristi jésù àti gbogbo àwọn ohun tó wà nínú rẹ̀ fún ògo ti Ọlọ́run ìbéèrè wa ní ibi mo ti ṣe ń parí lọ wípé ǹjẹ́ ìwọ mọ àwọn ìbùkún ti ẹ̀mí wọ̀nyí nínú Kristi Jésù àti wípé àwọn ọ̀nà wo ni ìwọ ń gbà ṣàmúlò àbí lo gbà ní ìgbẹ́kẹ̀lé àbí ìgbàgbọ́ nínú ìrìn rẹ pẹ̀lú Ọlọ́run nípasẹ̀ àwọn oríṣiríṣi ìṣe àbí agbára àwọn ìbùkún ọlọ́run wọ̀nyí lórí ayé ọmọ ọlọ́run tòótọ́ eléyìí la ó máa kọ́ ní àwọn ìgbésẹ̀ wa tó ṣẹ́kù láti wákàtí láti èní yìí lọ mo gbàdúrà pé ní orúkọ jésù kristi òye àwọn ẹ̀bùn ẹ̀mí àti èso ẹ̀mí wọ̀nyí àwọn ẹ̀bùn ẹ̀mí àti èso ìbùkún tá a ti rí gbà wọ̀nyí mo gbàdúrà pé yóò rírí sí ọkàn rẹ ní orúkọ jésù kristi àwọn ìbùkún ẹ̀mí yìí yóò sì di rírí inú ayé wa ní orúkọ jésù kristi ẹ jẹ́ kí a gbàdúrà ọlọ́run àjíǹde àti ìyá dúpẹ́ torí pé ẹ̀yin ni ọlọ́run a gbé yín ga fún àkókò yìí a dúpẹ́ fún ọ̀rọ̀ yín tẹ́tí fi bọ́ wa ǹjẹ́ gbogbo àdúrà pé òye ọ̀rọ̀ yín àti ìmọ́lẹ̀ ọ̀rọ̀ yín jẹ́ kó tọ̀ sí gbogbo ọkàn àti pàápàá sí àwọn tí ò tí ì mọ ẹni tí wọ́n jẹ́ nínú ẹ̀yin ọlọ́run àti ohun tí ẹ ti ṣe nínú ayé wọn a torí pé ti ṣe ní orúkọ Jésù Kristi olúwa wa àmín mo gbàdúrà pé ní lẹ́yìn eléyìí ní orí ọ̀fẹ́ ọlọ́run nípa orí ọ̀fẹ́ ọlọ́run ní ọjọ́ mẹ́jọ a ó tún máa pàdé Jésù Kristi ní olúwa ó dàbọ̀